وأدخلني وإياكم الجنة وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدقفن الله سبحانه وتعالى أترى إكاتك فوجش الله محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọba tí ò ní tán kó máa bá orí ayé jẹ́ tán ọlọ́ba dẹ́dá tí ò ní tán kó máa bá kó máa wà dó lórí ẹnìkan kó máa bá wọn ara alẹ́ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo tí ọlọ́ba dẹ́dá pàṣẹ tí òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi tó alihi náà dẹ̀ ṣe lẹ́sìn kí ìkẹ́ náà kó máa kọ̀ọ̀kan náà padà èyí sọ nínú iṣẹ́ òní kí èyí nínú ọ̀rọ̀ tá sì ṣe nínú iṣẹ́ rí ọ̀nà ọlọ́wọ́n jẹ́ ká lè ṣe èyí rí ìbínú rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ orí islam àti sunna nabi sallam tá a wà tá a lérò pa wà tá a sì ń bẹ ọlọ́run ọba pé kó ṣe wá nìkan nú àwọn ahlu sunna wal jama'a lórí ìgbàgbọ́ tó yanjú bẹ́ẹ̀ dẹ̀ ni ìṣiṣẹ́ olóore tí alọ́ba ẹ̀dá pàṣẹ àtòjíṣẹ́ rẹ̀ òun ni ká lọ́ba ẹ̀dá jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa òun ni ẹ̀dá jẹ́ ká kúlé lórí wa alaikum assalam wa rahmatullahi tó tọ́ yìí gbọ́n ni ká ti pè wọ́n alájẹ́ alágbára omi alájà lágbára omi wọ́n ṣe prógráàmù kan mo rò pé bá bí ìjẹta oye so <laughs> programu náà ó pa mí lẹ́rìn ó pa mí lẹ́rìn bíi ọ̀sán yìí mo tó rí mo kàn wá lẹ́rìn ni so wọ́n ní àwọn advice àwọn ṣe kí ni àwọn advice uh, ah, Dr. Sharafuddin Gbadebọ̀rọ̀jì hafizahum allah wa ra'ahum wa saddada allah ala al-haqqi khuta'um àwọn dẹ̀ advice ya àwọn ahlus sunna wal so mo wá gbọ́ gbogbo tí mr olómi náà sọ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí so thirty something minutes òun ni gbogbo ọ̀rọ̀ náà so wọ́n á rí i pé tí ì bá ṣe pé bóyá dídàrú tí ọ̀rọ̀ dàrú máwọn máwọn mùsùlùmí lọ́wọ́ nílẹ̀ yorùbá tí ì bá ṣe pé ọ̀rọ̀ tó dàrú máwọn lọ́wọ́ so irú àwọn alágbára omi yìí báyìí nìsín ẹ dákun ṣé irú wọn ló yẹ kí wọ́n jáde kan sọ pé àwọn fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba àmọ́ èyí tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ fún alágbára omi òun ni pé Allah yẹ́dà sọ nínú Qur'anul Karim Allah yẹ́dà sọ pé wa ma yastawi al-a'ma wal-basir wala al-dhulumatu wala an-nur wala al-dhillu wala al-harur yẹ́dà sọ pé ẹni tó fọ́ lójú ẹni tójú rẹ̀ fọ́ tí ó mọ̀nà that is ẹni tó ti sọnù ẹni tó ti ṣìnà so àtẹni tójú rẹ̀ là tó mọ̀nà tí ń rí ojú ọ̀nà lórí ohun tí Allah bá ẹ̀dà sọ lórí ohun tí ó jíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam tó gbé wa lẹ́sìn wọn à lè ṣe kí ni wọn à lè jọ kẹ́gbẹ́ so wọn à lè jọ wà nínú kíláàsì kan náà wọn à jọ sí lójú ọ̀nà kan náà wọn à sí ní lẹ́vù kan náà wa ma yastawi al-a'ma wal irú alágbára omi yìí nìsín irú bàbá alágbára omi yìí nìsín so a'ma ni ọ̀fọ́jútù dìkọ́ tó bá sọ pé èèyàn fọ́ lójú ara yàní tó bá sọ pé èèyàn sọnù tó bá sọ pé ẹni ìsìnà lèèyàn ẹni ìsìnà ní tó dájú gan ni o ilà ìdàtàdé ìtàgọ̀dẹ̀ àfi tẹ́ bá mọ̀nà lọ́la lóku aw ilà ìdàhàdáka Allahu subhanahu wa ta'ala àfi tẹ́ lọ́bàá bá fọ́nà màyín lóku àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí so nínú àwọn ẹni tá a lè categorize sábẹ́ àyà tá lọ́bàá ẹ̀dà sọ yìí ipe wa ma yastawil a'ma walal basir wal basir àtẹni tó ń rìnà wọn à lè jọ kẹ́gbẹ́ wọn à lè jọ dà bákan náà wọn à lè jọ rí bákan náà so ẹ̀yin ní ìsìn àmà ni a sì fún yín láwọn àpẹẹrẹ tó pọ̀ gan àwọn àpèjúwe tó pọ̀ tó lè ṣe kí ni tó lè ẹn tó sọyàn di ọ̀fọ́jú ẹ̀dá tó sọyàn di ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ìṣìnà tó sọyàn di ẹni àánú nínú rẹ̀ ká máa rìn jìnnà òun ni pé àfa omi nínú àwọn ọ̀rọ̀ yín kan tẹ́ ti sọ sẹ́yìn òun ní pé sọ pé ọlọ́run ọba ọba dẹ́dà tó dá gbogbo nǹkan tó já sí pé ó ní kápá àti dá gbogbo nǹkan tí ó sì sí ń tó ní kápá àti dá ẹ̀dá àyàfi ohun Allah ọba dẹ́dà ẹ sọ pé ọba àyùn tó dá gbogbo wa ẹni ó ṣe wàhálà kó tó dá ẹ̀mí ó ṣe wàhálà kó tó dá ẹ̀mí ẹ̀dá rẹ̀ a sọ̀rọ̀ lórí eléyìí so tá a sọ fún yín pé ìsọkúsọ ọ̀rọ̀ léléyìí kúfùrù léléyìí ìmọ̀sọ́pọ̀ ọlọ́run ọba dẹ́dà ṣe wàhálà <laughs> ẹ̀ ń pọ́ ọlọ́run ọba <laughs> ẹ̀ ń pọ́ lọ́wọ́ bá lọ́lẹ̀ kọ́nu ẹni tí ò bá lágbára ní wọ́n ń ṣe wàhálà lórí nǹkan so lakin Allah subhanahu wa ta'ala qawiyyun aziz Allah bá ẹ̀dá ọba tó lágbára ni tó sì gbọ̀ngbọ́n lórí gbogbo nǹkan pátápátá ẹni tó jẹ́ qawiyyun aziz kò gbọ́dọ̀ níròyìn pé ó ṣe wàhálà ó dààmú kó tó ṣe nǹkan afúnyín láyà nínú Qur'anul Karim torí mo rí nínú ọ̀rọ̀ yín ẹ̀ ń sọ pé dr sharafuddin gbadebo rọjí hafidhahullahu wa ra'ahu wa saddadallahu adal haqqi khuta àfáàwà olùmọ́wà olólùfẹ́ wa àwa fẹ́ràn wọn dáadáa ni ọ bẹ́ẹ̀ lórí òdodo sí ni ẹ sọ pé wọ́n ń lo ayal qur'ani ipe wọ́n ń fẹ́ ayal qur'ani sọ̀rọ̀ ajásù pé aláìmọ̀kan tán yán so tọ ẹ̀yin tẹ́ wá ń sọ pé dr sharafuddin wọ́n ń lo ayal qur'ani fi sọ̀rọ̀ ìgbà tá a fi sọ fún yín pé ọlọ́run ọba sọ nínú Qur'an al-Karim ipe walaqad khalaqna as-samawati wal-arda wa ma baynahuma fi sittati ayyamin wa ma massana min lughub àti dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti tí ń bẹ láàrin agbèrin méjèèjì fún ọjọ́ mẹ́fà wa ma massana min lughub kò sóhun ọlọ́run kò rẹ̀ òun ọlọ́run bẹ́ẹ̀ dẹ̀ ni èyíkéyìí tí máa ń ṣe ẹ̀dá látara pé ó ṣiṣẹ́ kan sí kejì nínú àárẹ̀ so kò bọ́ ọlọ́run bọba dẹ́dà ọlọ́run bá sọ pé kò rẹ̀hun kò sóhun kò sí ìdààmú kankan tó bóhun níbi póhun dá sánmà méjèèjì ilẹ̀ méjèèjì àti gbogbo ohun tí ń bẹ láàrin méjèèjì àmọ́ nínú àìmọ̀ kan àti àìlẹ́kọ̀ọ́ yín sẹ́sìn ọlọ́run ọba àfa alágbára omi so àti odó àti agídí tí ń bẹ nínú ìgbésí ayé yín ẹ sọ pé ọlọ́run ọba ó ṣe wàhálà kó tó dá ẹ̀mí aya ló kílẹ̀ nínú kùránì tó sọ pé ọlọ́run ọba wà ma massana min lughub ọlọ́run ọba sọ pé ìdààmú kankan ò bóun níbi póun dá gbogbo tóun dá pátápátá so wà á ń tàjà ẹ̀yìn aláìmọ̀ká ẹ̀ sì sọ pé ọlọ́run ọba ṣe wàhálà kó tó dẹ̀mí so tọ́ọ̀ ta ló wá wà ní ipò pé ń lọ nínú ẹ̀yìn àti Dr. Sharof báyìí ẹ́ ta lẹni tó wà ní ipò pé ń kùránì láàrin ẹ̀yìn àti Dr. Sharof àtàwọn ahlùsúnnà jama <laughs> ẹ́ so ó bá tiẹ̀ wá ṣe nákùdù fún àwọn bí ara in ti máa ń sún yín bí in ti máa ń bíyàn nínú ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá ti kó ẹbọ mẹ́rù yìí ẹ̀yin tẹ́ bá ti di ẹbọ mọ́ ìrìn àjò yìí in máa ń sún in máa ń dùn yàn bí ọ̀rọ̀ yìí ni pé ẹ̀ mọ ibi tẹ́ ẹ mọ lẹ́vù yín ẹ̀ mọ ẹ má fẹ́ ṣe ju bẹ́ẹ̀ ṣe máa lọ ẹ má fẹ́ ṣe tayọ ibi tẹ́ ẹ mọ so ìgbà tẹ́ ẹyẹnu gbàgàdà ẹnu tó ń rùn ẹnu tí ò da ẹnu tó dọ̀tí so ẹnu tọ́lọ́run bò ní fẹ́ àlùbáríkà sí gbàtẹ́ ìyá gbàgàdà tẹ́sọ ipò ọlọ́run ọba ọba dẹ́ẹ̀dá o ó ṣe wàhálà kó tó dẹ́ẹ̀mí kírun yín wá jáde kẹ́ mọ́ wá sọ pé àwọn nǹkan yìí lọ ayé alukur'ani ṣùf ẹ máa wo nǹkan fa ẹ máa wo bi tí ẹ máa wo bi tí ẹ máa wo bi tí ọ̀rọ̀ ń dàrú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ dé ńlẹ̀ yorùbá hmm? so ẹlẹ́ẹ̀kejì ìtẹ́fìmọ̀ yìí pé wàmà yẹstẹ́wìl àmà wàlbàṣírì ọ̀fọ́jú ọwọ́ ara yín so ẹni ìṣìnà ọwọ́ ara yín ẹni anù ọwọ́ ara yín ìtẹ́fìmẹ̀ yí pé ẹ lè jọ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn ahlu sunnati jama'a ẹ sì lè jọ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn àfá àwọn nínú ẹ̀kọ́ ni nínú ìṣẹ̀mí kéèyàn ṣẹ̀mí kíṣẹ̀mí sí kíṣẹ̀mí sí kíṣẹ̀mí sí lárúbáríkà nù àlùbáríkà ìmọ̀nà àti ìtọ́sọ́nà ìtẹ́fìmẹ̀ yí pé ẹ lè jọ kẹ́gbẹ́ pẹ̀lú wọn ni pé aláìmọ̀kan wá ara yín ṣebí irú yín bẹ́nu àwọn ẹni tó já sí wípé tóun ti gbogbo òdo àti àìmọ̀kan tí mudirul markaz adahullah kálábàáni tọ́wọn sọ́nà tóun ti gbogbo àìmọ̀kan tí mudirul markaz ń fọ́n káyùn ṣebí gbogbo irú yín yìí ẹwà nú àwọn ẹni tó já sí wípé wọ́n sì endorse mudirul markaz tó ń sì yin mudirul markaz tó ń sì ń gbé tó ń sì ń kan sára sí mudirul markaz pé kọ́lọ̀ wọn bá o kó jẹ́ kẹ́ rí mùdírù pẹ́ kẹ́ rí mùdírù pẹ́ lórí àánú àti ìsìn àti ìsọkúsọ ọ̀dọ̀ àìmọ̀kan tí <laughs> mùdírù ń wí hmm? tí mùdírù ń ṣe kí ni tí mùdírù ń wí so olóòdó ara yín ṣe bẹ́yìn yìí ni mùdírù bú àwọn sàábẹ́ ànábì lẹ́sọ pé rárá mùdírù ń kàyín tí ń bẹ nínú tíra ni so inú tíra ni mùdírù ti kà pé dẹ́dẹ̀ rẹ̀ ní lágbájá ẹ́ so olóòdó ara yín àwọn ẹlẹ́bọ tó yá sí pé wọ́n ń gbé nǹkan sórí ìta mẹ́ta ẹ sọ̀rọ̀ lórí ẹbọ tí wọ́n ń gbé sórí ìta mẹ́ta yùn ìgbà tẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ sọ pé kìí ṣe pé bóyá nǹkan kan ni wọ́n lọ ń gbé fún wọ́n kàn lọ ń gbé ni ejò kan ni ó wàá jẹ́ wàlẹ̀ ìyá àdùbìlà ẹbọ àwọn ẹlẹ́bọ gan àwọn abòrìṣà gan ó dàrú yín lọ́wọ́ mọ ẹbọ táwọn ń ṣe olódò ara yín ìtajà ọṣẹ àwúre ẹ̀ẹ́ǹdọ́ọ̀sẹ̀ olódọ́wàrá yín ọṣẹ ìṣọ́rí àbógun ìṣọ́rí ẹ̀ẹ́ǹdọ́ọ̀sẹ̀ gbogbo àwọn oògùn burúkú burúkú yùn so ẹ̀ẹ́ǹdọ́ọ̀sẹ̀ ẹ̀ ń sọ ẹ̀ ń so lólódọ́wàrá yín ẹ̀dá kò ṣe ròyìn lẹ́nu ṣe ròyìn wa sí sọ pé fún Dr. Sharof mo tó mi ẹnu mi gbọ́rọ̀ nítorí tí ò bá jù mí lọ tí n bá jù lọ nínú kájọ jẹ́gbẹ́ ṣé kẹ́jẹ jọ́gbẹ́ ni à ń sọ ń bì báyìí à ń sọ pé aláìmọ̀ kan olódò ní ẹ̀dá kankan mọ̀ nínú ẹ̀sìn ọlọ́run bá kẹ́ lọ gbẹ́nu dákẹ́ <laughs> kẹ́ lọ ṣe kíni kẹ́ lọ sinmi kẹ́ lọ gbẹ́nu dákẹ́ hmm? kẹ́ lọ ṣe kíni kẹ́ lọ gbẹ́nu dákẹ́ ẹ̀ ń sọ náà yẹn sọ wípé ẹ̀ wípé ọlọ́run ọba kẹ́yìn torí ẹ̀ ní ẹ̀ ṣe tí ìgbó torí ẹ̀ ni ẹ ṣe ti dàgbà lọ títí wípé gbogbo bíró àwọn Dr. Sharof yìí ẹ wo bọ́n ti ṣe gbó nǹkan kan bẹ́ẹ̀ bọ́n ti ṣe lóra wọn ah subhanallah ẹ ẹ lè fi iṣẹ́ táwọn Dr. Sharof ṣe nínú ìṣẹ̀mí ayé iṣẹ́ táwọn olùmọ̀ wa Dr. Sharof tí wọ́n ṣe nínú ìṣẹ̀mí ayé ẹ lè fi wé ohun tẹ́yìn gbé dání nínú iṣẹ́ ẹ lè fi wé ẹ lè fi wéra wọn àwọn eléyìí wọ́n parí ìṣẹ̀mí wọn sídìí pé wọ́n ń lo ìṣẹ̀mí wọn sídìí pé wọ́n fi ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ń ná sídìí ẹ̀sìn wọ́n sì fi ń polówó ẹ̀sìn Allah <laughs> so wọ́n sì fi ń ṣe kí ni wọ́n sì fi ń polówó ẹ̀sìn Allah so àwọn ẹni tẹ́ lè máa fi bí irú nǹkan báyìí wé bóyá bí àwọn àfáà kan tẹ́ bá ti kéwú lọ́wọ́ wọn tí wọ́n ti lọ nǹkan kan bẹ́ẹ̀ so ẹ mọ̀ pọ̀ pọ̀lọpọ̀ nínú wọn wọ́n násìkò wọn fún kéwú wọ́n lè má gẹ̀ẹ́tì ojú kéwú ẹ̀sìn gangan àmọ́ pẹ̀lú ohun tí wọ́n rí nínú kéwú wọ́n násìkò wọn fún ohun tí wọ́n rí nínú kéwú so wọ́n sì dedicate àsìkò wọn fún ó wá jẹ́ kó jẹ́ sábà bíi pé wọ́n ń gbójú ọjọ́ orí wọn lọ lásìkò náà so irú àwọn ẹ̀tẹ́ lè fi wé Dr. Sharaf lọ nípa ti pé so tí wọ́n bá tẹ̀ jọ pé bá wọ́n gbójú ọjọ́ orí wọn lọ yóò já sí pé pẹ̀lú ohun tí wọ́n ti fi ṣiṣẹ́ fẹ́sìn ọlọ́run ọba tí wọ́n sì ti fi gbolẹ̀ fún ìmà so tí wọ́n sì ti fi fara gbolẹ̀ fún ìmà so ó tiẹ̀ wá tó yí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ti ìrísí Dr. Sharofu wọ́n sì yọǹgì ju yín lọ ẹ máa wòra yín kẹ́ tó máa jáde so ẹ máa wòra yín kẹ́ tó máa jáde ẹ ti ẹgbẹ́nu ẹ ti ẹgbẹ́nu síbi mírọ̀ kẹ́ ti ẹ̀wòra yín kẹ́ wojú yín yòó ojú yín ló dàbí ojú ẹni tó ń lòsò sábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ yìí ká má sọ nǹkan <laughs> ẹ ká má ṣe kíni ká má wí nǹkan míì <laughs> kálẹ̀ kálẹ̀ bá ríra yín dáadáa ni ẹ mọ̀ ríra yín pé sójú ah, yóò jọ ojú ẹni tí máa ń lòsò sí ibi abẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ báyìí so kálọ̀ bá yẹ̀dá kó so náà nù ọ́ mo jù ú lọ àbó jù mi lọ àwọn ọ̀rọ̀ dìndìnrín tí ò bọ́pọlọ mu àníkẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ mọ̀nà kẹ́ fi lẹ̀ kẹ́ fi lẹ̀ kẹ́ fi àánú lẹ̀ ẹ́ ìkan sọ yìí ní ìsìn pẹ́ sọ pé ọlọ́run ọba ó ṣe wàhálà kó tó dẹ́mi kófòrò eléyìí kófòrò náà gbogbo àwọn eléyìí Dr. Sharafu kọ́ ni wọ́n tẹ̀ nídìí láti máa kọ́ yín láwọn ẹ̀ àwa là máa kọ́ yín pé ìsọkúsọ leléyìí ìwíkúwí leléyìí jákujàku leléyìí so ọ̀rọ̀ tí ò mú ọpọlọ dání leléyìí ọ̀rọ̀ tí ò mú làákàyè dání leléyìí ìyẹn bẹ́ẹ̀ so mo fẹ́ máa yán ọ̀rọ̀ yín ni o ẹ sọ pé àwọn súfí àwọn súfí àwọn ni kí ni àwọn ni <laughs> ẹ sọ pé àwọn súfí àwọn gangan ni àwọn gangan ni wọ́n practice islam ipe sufi gangan ní í ṣe islam bó ṣe yẹ sufi gangan ló wà lórí ohun tọ́lọ̀ wọn ba àtànábì ọ̀sálàmù gbé wá sufi gangan ni wọ́n ń ṣe kíni sufi gangan ni wọ́n ń ṣe sufi gangan ni wọ́n ń ṣe kíni sufi gangan ni wọ́n ń ṣe tọ́ ẹ dákun kí n bẹ̀rẹ̀ látòrí àwọn tìjàníyà kọ̀dìríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti sufi lápapọ̀ ìgbàgbọ́ pé ọlọ́run bá ń sọ̀kalẹ̀ sára àwọn ẹ̀dá rẹ̀ alhulul ṣe ìgbàgbọ́ islamu ni ibo ló wà ní Qur'an ìgbàgbọ́ àwọn nàṣọ́rọ́ ni kódà tí súfí wá tún burú ju tàwọn nàṣọ́rọ́ yìí lọ <laughs> torí súfí tí wọn hululu tí wọn ní pé gbogbo tọ́lọ́run bá dá pátápátá ni Allah ẹ̀dá sọ̀kalẹ̀ sí lára àmọ́ àwọn nàṣọ́rọ́ wọn ní Isa alayhi salam nìkan òun ni Allah ẹ̀dá sọ̀kalẹ̀ sí lára tọ́ ìgbàgbọ́ al-ittihad wahdatul wujud ẹ̀rá kò ṣe ní gbàgbọ́ mùsùlùmí ni tọ́ àwọn tìjàníyà àwọn wá ni wọ́n wá ń túkọ̀ ẹ̀yìn súfí lásìkò yìí àwọn ìgbàgbọ́ òfò tí tìjàníyà kó sínú yìí tó jẹ́ ìgbàgbọ́ súfí náà nípa pé ọlọ́run ọba lẹ̀dá ẹ̀dá lọ́lọ́run ọba àwọn ìgbàgbọ́ ahmadu tijani tó kúnnu jawairul mahani nípa wípé àwọn ẹni tí wọ́n ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sí Allah ọba dẹ́dà tí wọ́n ń forí kanlẹ̀ fún nǹkan mí yàtọ̀ sí Allah ọba dẹ́dà bí òòṣà bí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n á forí kanlẹ̀ wọ́n á sì jọ́sìn fún nǹkan kan àyàfi pé ọlọ́run ọba dẹ́dà ni ọlọ́run dẹ́dà gangan náà ni wọ́n ń jọ́sìn fún ṣé ìgbàgbọ́ mùsùlùmí nù so àwọn wèrè táwọn sófin yà káàkiri yìí lórúkọ yìí pé wọ́n ń ṣe síkìrì tí wọ́n ń larí ara wọn mọ́lẹ̀ tí wọ́n ń fọwọ́ gbára wọn láyà tí wọ́n fẹ́ fúnra wọn ní hypertension kọ́lọ̀ mọ́jà ṣe síkìrì gẹ́ kọ́lọ̀ mọ́jà ṣe síkìrì ní hypertension téèyàn bá ń ṣe síkìrì yìí máa ń ṣe láti yá sí pé kọ́kàn balẹ̀ ni ẹni bá ń ṣe síkìrì ọkàn rẹ̀ máa ń balẹ̀ ni kì í ní fòyà àmọ́ síkìrì téèyàn ń ṣe tán tó wá yá sí pé wọ́n máa rọ́ọ̀ṣì yàn lọ sọ́spítù wọ́n máa wá bọ́n ṣe ẹ́ bọ́n ṣe fi ambulance gbéyàn lọ sí hospital wal iyadu billah so alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innul qulub àwọn ẹni tó ń gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó dẹ̀ já sí pé pẹ̀lú ìrántí ọlọ́run ọba ọkàn wọn a máa balẹ̀ alọ́ba ẹ̀dá fi wá dá wa ó wá fi dá wa lójú wípé ala bi dhikrillahi tatma'innul qulub gbọ́ pẹ̀lú ìrántí ọlọ́run ọba òun ni ọkàn fi máa ń balẹ̀ ẹni bá ń ṣe zikiri ọkàn rẹ̀ ó balẹ̀ ni kí àwọn wa máa ṣe zikiri kó máa kásẹ̀ sókè kó máa ṣe gbogbo ẹ̀ kó máa fò kó máa <laughs> ẹ̀dá kò ṣe zikiri nù kọ́lọ̀ mọ́jà kọ́lọ̀ mọ́jà ṣe zikiri wa hypertension òun <laughs> ni zikiri àwọn sufi <laughs> ẹ́ òun ni kí ni òun ni zikiri àwọn sufi hmm? so orí zikiri kí náà àwọn sófì ṣé ìtàwọn sófì náà ṣe sí ìsìláàmù náà ni àbí ìmọ̀ ṣe zikiri ya wèrè kí ẹ̀ ń ṣe zikiri kó di wèrè kí ẹ̀ ń ṣe zikiri kí ẹ̀ ń ṣe zikiri kí ẹ̀ ń ṣe zikiri ṣàgbákò zikiri <laughs> náà nù ìsìláàmù náà ayé aláìmọ̀ kẹgẹsẹ̀ ẹ tún lọ sínú Qur'anul Karim ẹ lọ mú àyà wa ẹ lọ mú àyà wa ẹ sọ pé Allah bá ẹ̀dá ó sọ̀rọ̀ nínú Suratu Imran al-Imran nípa pé so àwọn ìròyìn àwọn ìròyìn àwọn èèyàn dáadáa so tó dẹ̀ jásí pé Allah ẹ̀dà ń sọ̀rọ̀ nípa zikiri ń bẹ Allah ẹ̀dà dẹ̀ ń sọ̀rọ̀ nípa àforíjì ń bẹ so walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakaru Allah واستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله nǹkan kan bẹ́ẹ̀ nínú súrọ́tù al-imran àwọn tó yá sí pé tí wọ́n bá ti ṣe ìbàjẹ́ kan àbí <laughs> wọ́n ṣàbò sí ara wọn wọ́n rántí ọlọ́run ọba bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n tọrọ àforíjìn afálágbára omi ń sọ yí pé wọ́n di pé ọlọ́run ọba ń sọ bíbá yìí pé àwọn ẹni tí wọ́n bá ti ṣe ìbàjẹ́ tí wọ́n bá ti ṣe fáìṣà alágbára omi wá ń sọ yí pé àwọn fáìṣà tọ́lọ́run ọba ń sọ yìí bíi kéèyàn máa jalè bíi kéèyàn máa ṣe zìnà bí kéèyàn máa ẹ́ bí kéèyàn máa ṣe àwọn iṣẹ́ aburú nǹkan kankan kan bẹ́ẹ̀ tọ èmi wá fẹ́ bá yín gbé níbi tó ti dáa ẹ gbé látòrí pé bí kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run <laughs> so fàáyíṣà tó tóbi nìyẹn so ashirku billah akbarul fawahish ashirku billah afhashul fawahish. ìṣẹbọ pẹ̀lú alọ́bàdẹ́dà fáhíṣà tó burú jù tó léwu jù tó yáyakúyà jù òun ni ìṣẹbọ pẹ̀lú alọ́bàdẹ́dà tó ibi tó ẹkẹ́ ti gbé nu so ẹbọ sì wà nù ẹrù tí yín tẹ́yìn ń di káàkiri àfa omi <laughs> tó yẹ láṣẹ sọ fún yín pé ẹni tó ti fọ́ lójú ẹni tó ti sọnù ẹni ẹni pẹ̀lú ẹni tó mánà tójú rẹ̀ láti rí ojú ọ̀nà wọn à lè ṣe wọn à وما تستوي أنت وشيخنا الدكتور شرف الدين ولا أحد من أهل السنة والجماعة so afara agbára omi ẹ lè jọ kẹ́gbẹ́ pẹ̀lú olùmọ̀wá dr Sharafuddin Gbadebo Raji kódà pẹ̀lú èyíkéyìí nínú àwọn ahlu sunna ó yé báyìí ẹ̀hẹ̀n so nítorí ẹ wà lórí àánú tó hàn tó clear tó wà glaring kí alọ́bàá ẹ̀dá kó ṣe kí ni kó fi ọ̀nà mọ́yìn so n tó tóbi jù nínú fawahish òun náà ni ìṣẹ́bọ pẹ̀lú allah subhanahu wa ta'ala òun náà ni ìṣe kí ni ìpè nǹkan míì lọ́lọ́run pẹ̀lú ìpè kódà kó jẹ́ pẹ̀lú ìpè fẹ́ máa gbé ìwọ ọlọ́run ọba fún ẹ̀dá rẹ̀ ti ń pè nǹkan míì tu dáadáa ń sìn ẹ̀ tu sí tukutu ẹ lè sọ pé ẹ̀yin ṣe wá sọ pé nǹkan míì jọ ọlọ́run ni ẹ lè má là á mọ́lẹ̀ pé ọlọ́run ọba ni nǹkan míì àmọ́ àwọn tó já sí wípé ìwọ ọlọ́run ọba ni ẹ̀tọ́ ọlọ́run ọba ni tẹ́ bá ti gbé e fún nǹkan míì yàtọ̀ sí alọ́ba ẹ̀dá ẹ ti pé nǹkan míì yàtọ̀ sí alọ́ba ẹ̀dá ọlọ́run ọba náà nìyẹn anabi ọsọlẹmù sọ fún mu'adh ibn jabal àbí ìkan náà àwọn sàábẹ anabi ọsọlẹmù ìpè atadri ma haqqullahi ibad wa ma ibad ala ǹjẹ́ o mọ ohun tó jẹ́ ìwọ Allah ọba ẹ̀dá fún àwọn ẹ̀dá rẹ̀ àti ohun tó jẹ́ ìwọ àwọn ẹ̀dá rẹ̀ fún Allahu subhanahu wa ta'ala wọ́n sọ pé Allahu wa rasuluhu a'lam Allah ọba ẹ̀dá tó jíṣẹ́ rẹ̀ àwọn ni wọ́n mọ̀ àdáwọn sọ́dọ̀mù wá sọ pé ìwọ Allahu subhanahu wa ti ń bẹ lọ́rùn àwọn ẹ̀dá rẹ̀ òun ní pé an ya'buduhu wa la yushriku bihi shay'a kí wọ́n jọ́sìn fún Allah bẹ́ẹ̀ dẹ̀ ni kí wọ́n má mú akẹgbẹ́ kún Allahu subhanahu wa ta'ala ti ṣe yẹn ìwọ tí wọ́n ti ń bẹ lọ́wọ́ Ọlọ́run bá ní pé kí Allah bá kó má jẹ ẹnikẹ́ni tí ti mú akẹgbẹ́ so ẹ̀yin ní ìsìn àwọn ìsọkúsọ ọ̀rọ̀ burúkú sọ pé ẹ̀ Eh, àfáà ti ń kọ́ ọba rẹ̀ kékeré ni ẹ́ eh, subhanallah waliyadu ọ̀rọ̀ burúkú kálọ̀bà ẹ̀dà kó má jẹ́ bá sọ irú <coughs> àwọn so irú àwọn ọ̀rọ̀ jákujàku <coughs> <coughs> Mr. Alágbára Omi ẹ̀ ń sọ nú ọ̀rọ̀ yín ẹ sọ Allah bá yẹ́dà sọ pé ká máa ṣe astaghfirullah nínú Karim so láti máa sọ pé báyẹ̀ fi ń fèsì fún Dr. Sharafuddin igbó ọlọ́run bá ní ká máa tọrọ àforíjì fakultu astaghfiru rabbakum innahu kana ghaffara innahu kana ghaffara yursil as-samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum an'ara bẹ́ẹ̀ ni Allah bá yẹ́dà ní ká so Allah bẹ̀rẹ̀ sì sọ pé ká máa wá àforíjìn látọ̀dọ̀ rẹ̀ anabi <clears throat> sallamu náà sì sọ pé ká máa tọrọ àforíjìn látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ibo ni Dr. Sharafu ti sọ pé <clears throat> káwọn èèyàn má tọrọ àforíjìn hmm? ibo ni olùmọ́wà àgbà Dr. Sharafuddin Gbadebo Raji hafizahullah ibo ni wọ́n ti sọ náà ọ̀rọ̀ wọn ipe káwọn èèyàn má tọrọ àforíjìn <clears throat> ẹni bá lè mú bi tí Dr. Sharaf ti sọ yí pé kò yẹ kí èèyàn máa tọrọ àforíjì nínú Islam ẹni tó bá fi lè tó bá lè mú wá ń ṣe rọ́dù lórí rẹ̀ <coughs> wàlá ń sọ̀rọ̀ lórí rẹ̀ ń pè sọ̀kúsọ ọ̀rọ̀ ni <coughs> àmọ́ alábòsí burúkú ni <coughs> alábòsí burúkú ni ọ̀pọ̀lọpọ̀ yín ntí Dr. Sharaf ntí Dr. Sharaf ń takò òun ni òun ni àwọn ẹni tó já sí wípé wọ́n jókòó rọkìríkà ara wọn tí wọ́n wà máa sọ yí pé ẹ̀ṣẹ́ astagfirullah mẹ́wàá ẹ̀fí iná Allah gafúrú rahim ẹ̀fí parí rẹ̀ astagfirullah astagfirullah astagfirullah astagfirullah <coughs> astagfirullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni Dr. Sharaf ń takò àmọ́ pé kéèyàn tọrọ àforíjì nínú ìsìláàmù bàbá ò takò nítorí ìtọrọ àforíjì nínú ẹ̀sìn wa ni alukur'ani sọ pé ká tọrọ àforíjì sunna nabi ní ká tọrọ àforíjì so na'am barakallahu fikum àmọ́ bí àwọn súnfí ṣe máa ń jókòó sọ pé àwọn fẹ́ tọrọ àforíjì yìí ẹni tá lọ́bàá ẹ̀dá fi ẹ̀sìn ìrántí ṣànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam ibo ni ó ti dánrù rẹ̀ wò pẹ̀lú àwọn sàábì rẹ̀ ibo ló ti dánrù rẹ̀ wò pẹ̀lú àwọn sàábì rẹ̀ kò sí ibo ló ti dẹ́nu rẹ̀ pẹ̀lú àwọn sàábì rẹ̀ kò sí allọ́bọ̀ Eda, ó pa wá láṣẹ pé ká Anil karim ó sọ pé ká kírun tọ́ ìwà kírun báyìí ní ìsìn ẹ dákun <clears throat> ní jama so inú sunan nabi ọ̀sẹ̀lẹ̀mù láti rí ipe <clears throat> akírun ní kíni akírun ní jama tó bá ó bá wà tó bá yá sí pé ìjókòó níjàmá tó bá yá sí pé ìjókòó níjàmá báwọn sófin ṣe máa ń ara wọn yìí tí wọ́n wá rọ ara wọn yìí tó ẹnìkan wà wà tí ó sọ yìí pé ẹ̀ṣẹ̀ astaghfirullah mẹ́wàá inna Allah ghafurur rahim ẹ fi ṣe kọkànlá rẹ̀ ká ló bá wà nínú ni ànábì ọba tó fi kùràánì ránṣẹ́ tó sì fi irun tó fi nínú tó fi tá ànábì òun sì sọ fún wa pé a gbọ́dọ̀ máa kírun jàmá ni so ànábì náà ò bá ti tọrọ àforíjì ní jàmá bá àwọn sófi ṣe máa ń <laughs> bọ́n ṣe máa ṣe kí ni <laughs> bọ́n ṣe máa ń jókòó ìranu àti ìrégbè wọn tí wọ́n sọ pé àwọn ń tọrọ àforíjì nù so alẹ́ ẹ̀gbọ́n <clears throat> àfikọ́lọ́ọ̀ bá dẹ̀dà kó ṣàánú yín lóko so kálọ̀bà ẹ̀dà kó ṣe kí kó ṣàánú yín lóko oye alábàáyédà ní ká tọrọ àforíjì wọ́n fẹ́ tọrọ àforíjì bó ló ṣe tọrọ àforíjì ó ti wà nù súnà nàbì sallallahu alaihi wasallam ó ti wà nù kí ó ti wà nù súnà nàbì sallam so fún di eléyìí so bí ànábì tọ́lọ̀wọ́n bá ṣe bí ànábì tọ́lọ̀wọ́n bá fi ṣẹ́rẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ṣe ṣe kíni lẹ́yìn ṣe <coughs> bẹ́ẹ̀ náà lẹ́yìn ṣe kíni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni <coughs> bẹ́ẹ̀ náà <coughs> lẹ́ ṣe ṣe so àmọ́ tẹ́ bá sọ pé ẹ fẹ́ mú nǹkan míì wá yóò yà jẹ́ ti yín kò ní jẹ́ ti ẹni tọ́lọ́wọ́n bá ṣe kíni tọ́lọ́wọ́n bá fi iṣẹ́ rán eyín bẹ́ẹ̀ alájà alágbára omi <clears throat> ẹ̀ ń sọ nínú ọ̀rọ̀ yín ẹ sọ pé àwọn ṣíà ipe salamu alaikum ẹ̀rà náà ẹ̀ka wà báyìí lẹ́nà <laughs> ẹ̀ ń sọ nínú ọ̀rọ̀ yín ipe <clears throat> àwọn ṣíà ipe wọ́n bẹ́tà àwọn alùsùnà ká ló bá tiẹ̀ já sí pé ẹni tó níláárí kan ló bá tiẹ̀ sọ̀rọ̀ yìí ní àbá tiẹ̀ tún wo but ẹni tó ti gíràn ẹni tó ti dógùn <laughs> ẹni tó ti dógùn ni wọ́n ń sọ pé àwọn ṣíà bẹ́tà àwọn alùsùnà ẹ dákun ṣé ó dìdí ká tún máa fèsì lórí irú nǹkan bẹ́ẹ̀ hmm? so kálẹ́nì kan tí ó ti dógùn tí ó ti ya gíràn so kálẹ́nì kan tẹ́nu rẹ̀ oorun kálẹ́nì kan tó yá sí pé ìṣẹ̀mí ayé rẹ̀ dáa nípa tẹ̀sìn ló bá sọ̀rọ̀ eléyìí ipe àwọn ṣíà dáa ju àwọn alùsùnà lọ ṣèbí àbá tiẹ̀ wá sọ pé òkè ó yẹ ká ó yẹ ká ṣe kíni ká fa kéwú fún díẹ̀ but ó wá já sí wípé ẹnìkan tó já sí wípé ẹ ẹnìkan tó já sí wípé so ìṣẹ̀mí ayé rẹ̀ nípa tẹ̀sìn kò tiẹ̀ dán ìṣẹ̀mí rẹ̀ nípa ìṣẹ̀mí ayé rẹ̀ nípa tẹ̀sìn ó dá so ẹ dákun kí la fẹ́ máa bá irú èèyàn báwọn fà so tí ruyin bá sọ pé àwọn ṣíà dájú àwọn ahlu sunna lọ tí ruyin bá sọ pé àwọn ṣíà dájú àwọn ahlu sunna lọ àwọn oní nǹkan kan tá a fẹ́ bá yín fà so kò sẹ́ni tí ṣíà ń wá láti mú wọnú ẹ̀sìn rẹ̀ náà tó tayọ ẹ̀yin tó já sí wípé ọpọlọ yín dorí kodò nípa tẹ̀sìn ọlọ́run báyìí <laughs> wàhálà torí ṣíà ò lè rẹ́nìkan tó gbádùn ẹnìkan tó lálàáfíà ẹnìkan tó mọ ń ti ń ṣe ṣíà ò lè rẹ́nìkan tó mọ ń ṣe láti mú wọnú ẹ̀sìn wọn ṣíà ò lè ṣe ni kò lè rí ẹnìkan tó gbádùn tó lálàáfíà láti mú wọnú ẹ̀sìn mọ́ àyàfi ẹ̀yin tó já sí wípé ọba ti wò pé ọpọlọ àwọn eléyìí ọpọlọ àwọn eléyìí máa ń tètè gba ẹ̀gbin gan so ọpọlọ àwọn eléyìí máa ń tètè gba dẹ̀tí ó máa ń tètè attract àwọn ìrújú ẹ̀hẹ́n irú yíyún làwọn iṣẹ́ àlè wọ́n lè fà làwọn iṣẹ́ àlè ṣe kíni ni wọ́n lè rí fà so fúndé eléyìí kò ẹ̀ṣẹ̀ nídìí kí àìsàn mọ́ bá yín fà bọ̀t èyí tá kàn sọ fún yín ni pé ẹ má para yín lórí ṣíà ẹ kàn ń dààmú ara yín ṣíà kíni so ṣíà kíni ẹ̀ẹ́n ṣíà kíni ṣèbí súfì lẹ pera yín ṣèbí súfì lẹ pera yín ọ̀dà mò ń fún yín rò dùnú pé lọ́dọ̀ àwọn ṣíà kèfèrí ni gbogbo ẹ̀yin súfì kèfèrí ni gbogbo ẹ̀yin súfì lọ́dọ̀ àwọn ṣíà wọ́n ti ẹ̀ tún yọ ẹnì kankan kù nínú ẹ̀yin súfí lọ́dọ̀ ṣíà kèfèrí ni gbogbo ẹ̀yin súfí pátápátá nínú àkọọ́lẹ̀ wọn ni o nínú ìgbàgbọ́ ṣíà tó lágbára ni o kì í ṣe <laughs> so lọ́dọ̀ àwọn àgbààgbà wọn lọ́dọ̀ àwọn àgbààgbà wọn àwọn ògbóǹtarìgì wọn tí wọ́n sì kọ àwọn àgbákò tíra lé ẹ̀yin súfí lórí ẹ̀ wá mọ́ tó wá burú jù ohun táwọn ṣíà tí fi pè yín ní kèfèrí ohun táwọn ṣíà kílẹ̀mù tí wọ́n fi sọ pé kèfèrí nìyí tó fi sọ pé Yusufi ẹ ti di kèfèrí gbogbo ẹ̀ náà làwọn ṣíà ń ṣe gbogbo ẹ̀ náà làwọn ṣíà ń gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ń ṣe so ọ̀rọ̀ alhulul ipọ́lọ́wọ́n bá ń sọ̀ka rẹ̀ sára ẹ̀dá rẹ̀ táwọn ṣíà fi pè ń kèfèrí wallahi ń bẹ nú gbàgbọ́ àwọn ṣíà èyí tí wọ́n bá bídà àti súfì o àti ṣíà mo ti sọ fún gbogbo yín rọ́dù ni fún gbogbo yín kò sí tó kàn mí pẹ̀lú ẹnìkankan so sufi ò bá parapọ̀ pẹ̀lú ṣíà kì í ṣe àparapọ̀ pẹ̀lú sufi gbogbo yín ẹ mọ̀ gba rọ́dù ẹ mọ̀ jẹ rọ́dù lọ <laughs> ní èmi ò nídìí sympathy ẹ̀kan látọ̀dọ̀ ẹnì kankan nù yín <laughs> wàhálà ayé ti yín nù oyè oyè ẹ̀hẹ́n so fún délé yìí so àwọn ìgbàgbọ́ táwọn ṣíà fi pè yín ní kèfèrí lẹ́yìn sufi yìí ń bẹ́nu gbàgbọ́ wọn náà àlùhùlóòlù tí mo sọ yìí nìsín tẹ́ bá lọ sínú nǹkan nù tíra àwọn àfa àwọn tẹ́ bá lọ sínú alhukumatul islamiyya ti alhumaini ìgbàgbọ́ òfò burúkú yìí ń bẹ nù rẹ̀ nínú àwọn àgbà wọn ni nínú àwọn àgbà mẹ́rọ́jìn wọn ni alhumaini wà <clears throat> oye so kò wá sí nǹkan kan tí àwọn sufi ń ṣe ní ìgbàgbọ́ tí ṣíà fi pè wọ́n kèfèrí wàláhì ń bẹ nù ṣíà so àmọ́ sufi ẹ̀yà dìndìn ni fojú tó ẹ̀kọ́ bó tẹ̀ já sí wípé ẹbọ wà nú ìlànà yín ẹbọ wà nú ojú ọ̀nà yín oyè so tí wá yẹ kẹ́ ẹ máa wo wa alaikum salam tí lábàá tí wá yẹ kẹ́ ẹ máa wo sí àrùn kí sí àmọ́ wá kà fárọ̀ yìí <laughs> kí sí àwọn ọmọ kà fárọ̀ yìí sí àtẹ̀sọ́ pé wọ́n dájú àwọn alùsùdà ló ti dá fún yín bà àwọn babalá yín tó ń kú sórí súfí àwọn sí àti sọ pé kéfèrí ni wọ́n <laughs> ló bá tán <laughs> ló bá tán ṣe báwọn alòsùn náà ti ẹ̀ka fárọ̀ àwọn baba ńlá yìí hmm, àwọn alòsùn náà kà àwọn baba ńlá yìí so ìtàwọn alòsùn náà sọ ní pé òkè ibi tí ẹ̀sìn yé wọn mọ̀ òun ni wọ́n ṣe dé lẹ́ni tí ò bá kọ̀kọ́ kúkọ kalẹ̀ ni o tí ò bá kọ̀kọ́ kúkọ tó wọ gbogbo àwọn Ibrahim Inyas yìí tá a bá fi lè gbá wọn tíra wọn mú àwọn ò mọ̀ gbá wọn dànù ni kò sí tó kàn wá so kí alọ́bọ̀ ẹ̀dá kó ṣe kí ni kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa so fún délé àlébá yín máa sọ̀rọ̀ eléyìí lọ títí so ẹ̀yin tẹ́ sọ pé ṣé àdájọ́ àwọn alùsùnà lọ ẹ̀ gbádùn náà so kí ló fẹ́ jáde nínú ẹnu yín ẹ mọ̀ bí kiri bí kí bí kí bí kí kiriyó bí kí kiriyó àbí yahudi <clears throat> bí kí yahudi kó máa kó máa fẹ́ dájọ́ yìí pé òkè kó máa fẹ́ dájọ́ yìí pé ṣí àti ẹ̀ dájọ́ yìí mùsùlùmí lọ́nà ṣí àdájọ́ yìí mùsùlùmí lọ́nà kiriyó àbí yahudi wọ́n sọ pé ṣí àdájọ́ mùsùlùmí lọ́nà ó ti dá a báwọn ẹ wà máa waste time lórí eléyìí pẹ̀lú ẹ̀ so fún di eléyìí so kò nídìí kéèyàn waste time jù lórí ìyẹn so alájà alágbára omi èyí jẹ́ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ fún yín lórí àwọn ọ̀rọ̀ yín tẹ́ sọ hmm, nípa pé kí Dr. Sharofu kí wọ́n ṣe kíni kí wọ́n dẹ ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ ẹ máa sọ fún Dr. Sharofu pé kí wọ́n dẹ ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ àtàwọn alòsónà so olóòdù ọwọ́ ara yín ẹ̀ sì rí nǹkan kan sọ fún mòdìrò ńgbà tí mòdìrò fi ń sọ̀sọ̀kúsọ wíwíkúwí jákujàku tí wọ́n wí so ẹ rí nǹkan kan sọ fún mòdìrò ṣebí ròyìn sì ṣebí ròyìn ṣebí ròyìn yin mòdìrò markazi lórí ìwíkúwí àti ìsọkúsọ tí mòdìrò ń sọ ni hmm? so ṣebí ẹ̀yin mòdìrò lórí ìsọkúsọ àti ìwíkúwí tí wọ́n wí ni so àwọn ọmọ dr shafu lẹ́yà máa sọ fún pé ẹ̀ẹ́dẹ́ ẹ̀dẹ́ kí ni kí ni wọ́n ń dẹ̀ kí ló kí ni wọ́n kí ni wọ́n dì tó le tí wọ́n tí wọ́n fi dẹ̀ kí ni wọ́n fẹ́ dẹ̀ so kí lẹ dì fún wọn tí wọ́n wàá dẹ̀ ẹ́ ipe ìmọ̀ àjókòó rọ kiri ká ara wọn tí wọ́n máa ń ara wọn nínú sufi tí wọ́n máa ṣe jákujàku rédèrèdè so tí wọ́n ń ṣe yẹn lórúkọ ipe zikiri ni wọ́n ń ṣe tí wọ́n sọ pé ẹ̀sìn kọ́ eléyìí ni wọ́n ń já wípé kí wọ́n dẹ̀ àbí wọ́n ti dẹ̀ ẹ́ nì so bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ gbàrọ̀ dù lọ náà ni hmm. ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ gbàrọ̀ dù lọ ni so kí Allahu subhanahu wa ta'ala ọba dẹ́dà wa <clears throat> nínú àánú ẹ̀ so àti ìyọ́nú ẹ̀ kó má ṣáà ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa so inshallah azim ibi báyìí ni a parí eléyìí sí so kí Allah ọba dẹ́dà kó má ṣáà ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa so <clears throat> 0905274 0938 so fẹ́ni tó bá fẹ́ pè wọlé so ẹni tó bá fẹ́ ra aṣọ ṣẹ́dá so uh, boil lace tàwọn ọkùnrin so fìlà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàlábíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ká kàn sí wa lórí nọ́mbà tí a fi máa ń gba kọ́ọ̀lù yìí so ẹni tó bá fẹ́ pè wọlé so bóyá tá a bá ní nǹkan méjì sí mẹ́ta tá a bá fẹ́ sọ barakallahu fikum. bẹ́ẹ̀ ni ìpolówó ni ọjà mini ni hmm, ìpolówó ni owó mini ni bísínẹ́sì tèmi tèmi ìṣẹ̀lùmọ́ ń ta aṣọ yìí ṣe à ìpolówó ìpolówó ni mo jẹ́ tí ń ṣe ti kò lónìí ó já jòjì àbí ó já jòjì sí. <laughs> aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ẹ mẹ́ta o. ẹ wo ọjọ́ kan pẹ̀lú fa. ni bá ṣe lójú <laughs> ojú fresh Naam, barakallahu fikum. Ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn. Naam. Lókè ṣe ṣe àjì ní ẹ̀ ní ààrẹ mọ̀ ní ìdírẹ́sì ni ẹ sà. Wàláì, ààrẹ ṣe mí gan nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì ara mi sí ni. Ààrẹ ṣe mí nígbà tá parí iṣẹ́ àjì yẹn gan tí ò ṣe kékeré ká lọ́mọ ẹ̀dá ṣá. Ẹ̀rọ ṣéèkì kí ló gbẹ̀ ṣéèkì Imam Al-Kutubi àwọn kan sọ lórí program kan ní pípa táwọn ṣe ájìdébì kan àwọn ní káwọn yẹn bá ọwọ́ ẹsẹ̀ ní pé gbogbo ẹsẹ̀ báyìí lọ àwọn. wàllá kò yí sí kálọ̀ bá yẹn dá sọ aláwọ̀. awolowala kú àti àyídàbí rẹ. ṣé kí bàbá kìlọ̀ olómi yẹn àwọn ẹwọn ké nọ́mbà ti bà wọn ni bìkọ́ tẹ́kù tí bàbá yẹn fi sọ pé kìnnì kan pé kọ́ dẹ̀ ṣé káwọn ẹwọn àwọn àfẹ́sì kan má jíṣẹ́ ọlọ́run mọ́ ni. kí ni ká wá dẹ̀ ń bẹ̀? ṣé kọ́ máa sọ fáwọn kọ́ máa lọ máa ṣe àwọn ṣúfì kọ́ máa lọ máa ṣe àwọn ọ̀rá àdùn tó ń ṣe yẹn ni. àbí kí wọ́n wá dẹ okùn ṣòkòtò wọ́n wá dẹ okùn ṣòkòtò wọn fún wọn. wọ́n bá dojú rẹ̀ mo jẹ́rìí dókítà dókítà Ṣàràfùdíì kọ́lá ọ̀jẹ̀ gbọ́ máa pẹ́ fún wa àbó dẹ̀dí dáwọn ló wá pé kí làwọn máa wá lọ́wọ́ èèyàn. wọ́n lè má rí i gan. Hm? àwọn tí ẹ lè má rí fídíò òun gan fídíò tí ò tiẹ̀ débi kan tó ń ṣiṣẹ́ ọlọ́run lọ nìkan náà jẹ́ pẹ́ fún wa lọ́wọ́ àdìgbọ́ máa gbé irọ́ lásán nílé yìí. yorùbá lẹ́fù. ok sir assalamu alaikum. wa alaikum salaam tó lọ́wọ́ àkàtú. وعليكم السلام ورحمة الله وبركاته ẹni bá fẹ́ pè wọlé o tó bá sì jẹ́ ọmọ ọ̀háríkún sẹ́rẹ̀m ọ̀yọ̀kún tó bá sì jẹ́ ọmọ oníkùrá ní ọ̀nà ni ó bá sọ pé òun fẹ́ pè wọlé mo rí tó kọ́mẹ́ǹtì sábẹ́ ó kọ́mẹ́ǹtì sábẹ́ póòstì kan tá a póòstì ní bí ọjọ́ mélòó kan táwọn sufi kan tí wọ́n ń tí wọ́n ń ṣe zikiri zikiri náà ni o. Hehehe <laughs>

وعليكم السلام ورحمة الله وبركاته أنا بابا نعم نعم ẹ̀rí àwọn bàbá olómi yẹn kọ́lọ́ sànù wà lọ́rùn wọn ni àbá yẹn á wọ́n ti yagíran burúkú àbá yẹn á yagíran yagíran ní mọ́tì lè fi wọ́n wí ọ̀rọ̀ yín sùn tọrọ ẹ̀dẹ̀ tó tọ́nu ẹ̀ mọ́ wọn lọ́wọ́. nẹtíwọ̀kì yóò dá mẹ́rin. ẹ̀dẹ̀ máa láti máa tọ́ ọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ tí ò sẹ́ẹ̀rì fún gbogbo ní ẹ̀sìn ẹ fún wa lẹ́rìí nínú àná ẹni kọ́ dẹ̀ kọ́ dẹ̀ ta kó máa parọ́ fáwọn èèyàn fáwọn aráyé kí wọ́n parọ́ kó máa sọ̀rọ̀ tó dùn kọ́ ara máa rẹ́ nìkan máa pa tẹ́yìn àgbà olówó náà máa ogun ọmọlẹ̀ o. ẹ má dá wọn nù. jákujàku ni wọ́n ń ṣe. orí ọ̀rọ̀ wọn ti orí wọn orí wọn orí wọn níyí nínú àbí sì sórí àánú náà. ọba tọrọ ọgbẹ́ bọ́ọ̀lù ká

kọ́nà wa ṣàánú wọn ni o kó bá yí wọn padà òde wọn yẹn bá yé wọn lọ yìí tọ́ ọlọ́run wọn kù sá àbàtẹ́lẹ̀ fún wọn náà ni. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So, fídíò tí mo play tán láìpẹ́ yìí <clears throat> ah, ah, kí lorúkọ mi fẹ́ máa pè lóní kùránì mo fẹ́ máa pè lóko rẹ̀ ni so ọmọ oníkùránì yẹn so ọmọ afá olómi yẹn ó kọ́mẹ́ǹtì sábẹ́ rẹ̀ ó kọ́mẹ́ǹtì pé ó kọ́mẹ́ǹtì pé ó ń bọ̀ nà so. ó kọ́mẹ́ǹtì pé these ones are not Sufi and you are tagging them as Sufi. But if I start my own, your people will be crying and be asking me why I am tagging them as Salafi. Don't worry. Àkọ́kọ́ ná ọmọ yìí ya aláìmọ̀kan gan ya ọ̀kúrí gan. So fídíò tí ọmọ yìí ń sọ pé mo táàgì àwọn ẹni tí wọ́n ń jó skelewui. <laughs> Àwọn tí wọ́n ń jó skelewui. àwọn tí wọ́n ń jó sókèléwú lórúkọ zikiri láwọn ẹ̀ súfì náà ni wọ́n súfì náà làwọn ọmọ yìí wò nínú ẹ̀sìn súfì náà ni. so ọmọ oníkùrá ni ọmọ Lukman yìí wá sọ wípé ó wá kọ́mẹ́ǹtì síbẹ̀. Si ó sọ pé these ones are not Sufi and you are tagging them as Sufi but if I start my own your people will be crying and be asking me why I am tagging them as Salafi don't worry. fídíò tí ó sọ pé àwọn eléyìí ṣe Sufi yìí pé mo wá ń táàgì wọn gẹ́gẹ́ bí Sufi ẹ dákun ibo ni mo ti sọnù ibo ni mo ti ibo ni mo ti kọ sórí fídíò yìí pé àwọn Sufi rèé èmi kàn fi emoji síbẹ̀ nífà mo fi emoji síbẹ̀ mo dẹ̀ sọ pé o lágbára o o lágbára o òun sì sọ pé mo táàgì wọn pé sufi ni wọ́n ẹ̀lákùn bò ní emoji àti o lágbára o bò ló ṣe jọmọ́ pé sufi ni wọ́n àmọ́ àdánwò ń bẹ lára àwọn ọmọ sufi yìí yahsabuna kulla sayhatin alayhim so gbogbo ariwo tán bá ti gbọ́ báyìí wọ́n máa rò pé àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n ń bá wí nítorí irú ẹ̀sìn tí wọ́n ń ṣe tí ò jọmọ́ tọ́lọ́run bá naam salaam alaikum عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته نعم السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أستاذ عبد نعم طيب أجاكم خير وبارك الله فيكم نعم salekun tani àti tiwa náà. àmín àmín. àtẹ aláàánú ọmọ dáadáa ni o. kọ́lọ́mbà wa lọ́ra ẹ̀mí sheik lórí dáadáa. ṣé kí wọ́n pẹ́ fún wa jù báyìí lọ. àti gbogbo àwọn tó ti dúró wọn bẹ́ẹ̀ náà. kọ́lọ́mbà ni rẹ bídà ti tọ́ nílé ìgbésí lànà gíga. kọ́lọ́mbà ni pa bídà ṣetán kọ́lọ́mbà ni pa bídà kọ́lọ́mbà ni pa bídà ṣetán rẹ ni. Nah. Hello. Now, mo la mísì gan bàbá tó rí ìbádà náà ni ọlọ́mọṣà gba gbogbo ẹ̀ níjọsìn lọ́wọ́ yín. Àmín. Àyè náà kọ́ lọ́mọ sílé wọ going tara náà. Àmín àmín àmín. Náà, ọlọ́mọkùnrin rẹ̀. Àmín. Sàwọn àìkún àtìlá. Naam, wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Mm. <clears throat> طيب so nínú fídíò yìí gan àtàgì pé sufi ni àmọ́ àwọn sufi náà ni kò sí tó fẹ́ wí <clears throat> nínú ìṣesí ẹ̀yin sufi náà ni ẹ̀yin sufi náà lẹ máa ń ṣe ogun jákujáku yín lórúkọ zikiri so sufi náà ni so sufi náà ni kíni sufi náà ni wọ́n so sufi náà ni kíni sufi náà ni wọ́n ẹgbẹ́ olódò anta aidan qad wasalta fil ilhad qad ilhad bí qawlik lárúbáwá rẹ̀ gan ni ò kọ̀rẹ́kìtì abẹ́ẹ̀rí jahil lárúbáwá rẹ̀ gan ni ò kọ̀rẹ́kìtì ó rí lárúbáwá rẹ̀ tó kọ gan kò kọ̀rẹ́kìtì gan ìkọ́kùkọ gan ló kọ yìí ìkọ́kùkọ gan ló kọ yìí ìkọ́kùkọ gan ló kọ yìí lárúbáwá rẹ̀ gan ni ò kọ̀rẹ́kìtì tún lárúbáwá yìí ò ṣe kó tó bá mi sọ̀rọ̀ àrùn ti wà lára rẹ̀ báwọn. To tell you, so <laughs> lárúbáwá rẹ̀ gan ni ò correct yàn ṣé èso àwọn ọmọ jàbátà nù <laughs> èyí tó fẹ́ larí mọ́ mi ń jò ní tí wọ́n ń sọ̀rọ̀ wá ṣe kí ló kọ rẹ̀ Um, um tí ń sọ̀rọ̀ lórí Àdìo Muhammad ó padà ó pa ó padà lọ jòkó ó padà lọ jòkó ẹ̀ jẹ́jẹ́ ni <laughs> rẹ ni ó correct yìí ó sì fẹ́ ṣe nákùdù abẹ́ẹ̀rí aláìmọ̀ká hmm? kaba ị ń tọ́ sọ́nà ẹ̀yàn ọmọ jàbátá yìí <clears throat> so kí á lọ́bọ̀ ẹ̀dá kó nínú àánú ẹ̀ kó má ṣàfihàn ẹnì kọ̀ọ̀kan wa. kó dẹ̀ fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí òdodo so fún délé nínú ìlànà sufi na ni joja kuja jakujaku tí wọ́n ṣe keni tí wọ́n jó yẹn so wọ́n man ń ṣe lórúkọ zikiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وهذا وصلى الله وسلم على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته